àwọn akọ̀wé àgbà tuntun mẹ́ta ọ̀hún tí wọ́n ṣẹ̀ṣẹ̀ búra fún náà ni ó gòkè láti ipò adarí ẹ̀ka iléeṣẹ́ ìjọba sí ipò tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn wọ́n sí ọ̀hún nígbà tí wọ́n ń kí wọn kú oríire gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún rọ̀ wọ́n láti lo ipò tuntun wọn ọ̀hún láti mú kí iṣẹ́ wọn kí ó túbọ̀ jáfáfá kí wọ́n sì ṣe iṣẹ́ náà gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ èyí tí ó pinnu láti rí wípé àṣeyọrí bá ìṣèjọba tó wà lórí àrífà ní mímọ̀ pé yíyàn sípò wọn ọ̀hún ló jẹ́ látàrí iṣẹ́ takuntakun èyí tí wọ́n ti gbé ṣe àti ọ̀pọ̀lọpọ̀ ìrírí tí wọ́n ti ní lẹ́nu iṣẹ́ ọba àwọn akọ̀wé àgbà tuntun ọ̀hún tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn ní ìpínlẹ̀ Ògùn ni ó ṣèlérí wípé àwọn yóò lo ipò tuntun ọ̀hún tí àwọn bọ́ sí láti mú kí iṣẹ́ wọn kó túbọ̀ kún rẹ́rẹ́ kí ìlọsíwájú sì bá ẹ̀ka ìṣèjọba ní ìpínlẹ̀ Ògùn lára àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn sípò ọ̀hún ni Bernard Ọlárìnwájú Ògúnyínká èyí tí ó jẹ́ ọmọ ẹgbẹ́ ẹgbẹ́ akọ̀ròyìn àti títí tí a fi yàn án sípò tuntun ọ̀hún jẹ́ adarí ẹ̀ka iléeṣẹ́ ìjọba tó ń rí sí ìròyìn àti ìlànà tó gbọgbọ́n